كل ولد بالإحسان إلى والديه وكذلك نهاه ربنا سبحانه وتعالى عن إلحاك أدنى الأذى بالوالدين وأمره بمصاحبتهما بكل معروف أو أمره أن يصاحبهما في الدنيا صحابا معروفا ومن ذلكم بين لنا الشاري وجوب هذه الأمور ولهذا هذه الخطبة اليوم تتطرق إلى وجوب وجوب نفقة الأصول أو نقول وجوب نفقة الآباء مهات وماذا بين الشارع في هذه الأمور بدءا ذي بدء لا بد من تعيين الأصول الذين وجبت علينا نفقتهم وبهذا نعلم أن هذا الدين دين إلهي سماوي من أعرض عنه وتركه عنادا واستكبارا وتكبرا فإنه من الخاسرين أقوى فرما باتو سواني مسلمين atọrọ alikun ikira tigẹrẹ fa nabi sallallahu alayhi wa sallam ẹn tọlọ ŋa bana tiba ma jẹ kẹ gbogbo wa alahu bani salikun kí a nabi wa bani salikun ọla rẹ̀ àti àwọn alẹ́ àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọ́ gbúdọ̀ àlìkíyàmà ẹ̀yọ́ ma yànú ẹ̀sìn mo ń fi àsìkò yìí rán létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe rán iná létí ìbẹ̀rù rẹ̀ eléyìí àsọtẹ́lẹ̀ ni látọ̀dọ̀ ọlọ́run ọba tó ní gbogbo wa ká bẹ̀rù rẹ̀ níbẹ̀rù tí ó sì wá láǹfààní láyé àti ní àlìkíyàmà àwọn bí Allah subhanahu wa ta'ala ń jọkàn oṣù rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kó jẹ́ àlè ìbẹ̀rù rẹ̀ níbẹ̀rù ti tòótọ́ kọ̀rọ̀ wa níbi ìbẹ̀rù rẹ̀ kọ́ dákun kó jẹ́ ọ̀dà ju gbangba wa lọ. ẹ̀yọ̀n ìyànú ẹ̀sìn ibi tí a bá ọ̀rọ̀ dé òun náà ni Lukumanu Hakim ti ń kí ọmọ rẹ̀ lọ tani Lukumanu yìí àtijẹ́ ká mà ìlú wo ló gbé àtijẹ́ ntí ń sọ fọmọ rẹ yìí gbogbo nbí tí èyí bá pọmọ ẹ kalẹ̀ kọ́ máa sọ bẹ́ẹ̀ fún kò rè kọ́ ó ń jẹ́ òǹbí tí ọ̀ràn kan pé òun fẹ́ kọ́mọ yìí ó wúlò fún láyé àti lálẹ́ kíámà tó ti di pé òǹbí ó ń tijú àti sọ àwọn ọ̀rọ̀ ìfọ́mọ rẹ̀ àbí ifi ń ṣe awẹ́wà ọmọ náà ò ní í mà á nígbà ọ̀bá nídìí kọ́ ọmọ òun lára àwọn wàsọ́ọ̀yà yìí òun náà ni wípé ọmọnìyàn a ti sàsọtẹ́lẹ̀ fún gbogbo ń tẹ́ ń pè ràn dáadáa o ní ó fi bá bàbá àtìyá rẹ̀ lò àyàn díẹ̀ ìbá bàbá àtìyá lóyìí ajé ọmọ wípé dáadáa rẹ̀ tí bá ti ń jẹ́ mẹ́rin màmá ọmọ lẹ́tọ̀ọ́ sí mẹ́ta èyí tó fẹsẹ̀ rí lẹ́nu látọ̀rọ̀ sallallahu alayhi wa sallam hundred thousand bẹ̀rẹ̀ wọ̀ rẹ̀ láti fún bàbá àti ìyá twenty five thousand naira ó ní ti bàbá ń bẹ seventy five yòókù ìyá lónìí àwa ń bọ̀rọ̀ ìbọ̀ ọwọ́ adé bi ọ̀rọ̀ lọ́wọ́ bá ti ń sọ fún wa wípé wa sahibihuma fi dunya ma'rufa bàbá àtìyá rẹ gbogbo ń tọ́ ọmọ ni kò fi bá wọn lò wa sahibihuma fi dunya ma'rufa tá a bá wá wí báyìí ajẹ́ wípé gẹ́gẹ́ bá sàdé ń jẹjọ́ ntí kutuba yìí ni ọ dàlẹ́ lórí òun náà ni ojúṣe ọmọ sí òǹbí rẹ̀ lórí ìná àti ìlò wujubu nafakọtì wàlídẹ́yìn wàtàyínú aw naqul wujubu nafakọtì usul wàtàyínú wa shurutu wujubiha. wa muskitatuha tó wà á nà á lò ìgbà wo ni ọmọ di dandan lórí ọmọ si òǹbí rẹ̀ ìgbà wo ó ní tọmọ ọba fún baba re ní owó oúnjẹ tó dára ìgbà wo ọba pèsè ilé tí re ọ ma gbé ọ̀daràn ìgbà wo nítọ́ mọ̀ bá máa ń ṣètò aṣọ fún bàbá rẹ̀ ọ̀daràn tá a gángan làwọn òbí yẹn ká mú sọ́wọ́ anáfàkọ̀tù fi hádà dín kéèyàn máa ná nínú ẹ̀sìn méjì ló pín sí náfàkọ̀tù ìnsán àlà nafsihi ojú kanu kéèyàn máa ná fẹ̀mí ara rẹ̀ onígun àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì anáfàkọ̀tù alálẹ́yìn kéèyàn ọmọ anáfẹ́ lomi nítorí fẹ́ bòde lápò mi èmi kí mo fẹ́ na ń sì gbọ́dọ̀ má fi ilẹ̀ kí wàá ní máa mú ìkejì yìí di dandan fún yàn nǹkan mẹ́ta ni nǹkan àkọ́kọ́ ó ní azawjiya ọkọ mi rè ìyàwó mi rè kí n máa mú lápò máa ná fún ìyàwó yìí ìjẹ́ ìyàwó mi ń lọ sọ kí n ná di ọ̀ranyàn lọ́rùn mi fún obìnrin ẹlẹ́ẹ̀kejì òun ni atẹmulik atẹmulik yìí awo alimilik tàbí ká máa pè lẹ́lẹ́kejì ká pè ní alikọrọbatu alikọlisọ ẹlẹ́ẹ̀kejì òun ni ibi tó pure ibi tó wá pure yìí níbo ló rìn sí ó rìn sí ọ̀dọ̀ bàbá ìyá ọmọ ẹlẹ́ẹ̀kẹta òun ni alimiliku ntẹ̀yìn bá ní. àwọn eléyìí náà á padà ṣàlàyé di ọjọ́ iwájú insha allah ntí ọ máa jáde lápò èèyàn ntẹ̀yàn bá ní ọmọbẹ nù rẹ̀ kí ni ntẹ̀yàn ní ọlẹ́ran ọlẹ́dìẹ onílé tọpọ, ilé náà máa gbó lápò rẹ̀ ńlọ́fà tó jẹ́ pé sẹ̀ríà islam èèyàn ìbá àkọ́ ilé kọjá gbogbo ìbàdàn yìí kọ́ wa gba ten trillion lórí gbogbo ẹ̀ lọ́dọọdún tó bá ti ń gbowó lẹ́nu lójú ẹsẹ̀ zakiyesi rẹ lọ́rùn rẹ̀ káyọ̀ zakambẹ́ nínú ten trillion àfi tó bá kówó npamọ́ tó wá lọ́dún kan lọ́wọ́ rẹ̀ padà òun ló tó lè yọ zakambẹ́ nítorí wípé kò sí ìsìkìrọ́rù ń bi owó yẹn ìsìkìrọ́rù sì ń bẹnu mọ́jẹ̀mú zaka ìsìkìrọ́rù ní kí nǹkan orí ìdìjókòó lọ́wọ́ èèyàn owó téèyàn bá gbà tó bá jẹ́ owó rẹ́ńtéèjì lórí dúkìá èèyàn àì máa yọ zakambẹ́ lójú ẹsẹ̀ ó dìgbò owó ń bá tó lọ́dún kan nítorí pé n tó fi rẹ́ǹtì tí páànù kan bá sí ń bẹ̀ àpò rẹ lówó ti jáde tí wọ́n èbó padà bẹ́gbẹ́ kan wó ń bẹ̀ ìwọ lọ́lọ́ tó kọ́ ó sì ti gbowó lọ́ńtàn gbèsè ni ìgbà tí ò ní jẹ́ gbèsè mọ́ nígbà tó dọ́wọ́ rẹ tọ́lọ́ ń wá kí ọ débi pé o ò ní bùkátà sòrò tó wá lọ́dún kan gbogbo ń tó ní bá ṣe pẹ̀lú àwọn ìdájọ́ yìí náà á padà ṣàlàyé ẹ̀bí ìdí ńlá ta'ala èyí tá a wá rí tá fẹ́ sọ nísìnyí oníkọ̀rọ̀ọ́bà ìjẹ́ ìbí onímú á di àmú bàbá àti ìyá òní yóò mú dandan lọ́rùn wa tọ́yì kí wá ní ìdájọ́ ká máa ná ìnéèlò fún bàbá wa àti ìyá wa ìdájọ́ rẹ̀ ni wípé dandan ni wùjúbù tẹ́jìbù náfàkọ̀tù tẹ́jìbù náfàkọ̀tù alìkùsọ̀rọ̀ dandan ni kéèyàn ó máa ná fún bàbá àti ìyá rẹ̀ nígbò ní ọ̀wà máa jẹ́ dandan à ń bọ̀ nígbà tá a bá di mẹ́jẹ̀mú ọ̀rọ̀ àkọ́kọ́ ó ní wípé bàbá àti ìyá yìí àwọn wo gangan ni wọ́n kí sì la mà pé dandan ni ká máa ná fún wọn Allah subhanahu wa ta'ala sọ́nà alukuraani wípé wa qada rabbuka alla ta'budu illa iya àṣẹ tọ́lọ́wọ́n ọba pa ọmọnìyàn kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ sí nǹkan míì àfohùn ọlọ́ngọba má OPC gbogbo òran awo wọn bọ́ ń o ẹ̀ ń bá fẹ́ sọ ẹrù ká ààyè wa ta'ala ẹ ìmáàmù ọ̀dọ́ tiwa àrí gbé ní ìmáàmù ní ìmáàmù èèyàn ẹ bá kẹ́ máa pè ní ìmáàmù lẹ́ ń òkò lásán òun lè léyìn wọn máa fi yanrìn sí é máa tẹ yanrìn máa wo tẹ̀sùnbà máa wà tẹ̀lẹ́wọ́ máa pọ̀ ń wúra wọ̀ kí ló kọ rẹ kọ máa fowó kọ wọn pé báyìí ẹnìkan ó ṣe rírè irọ́ lásán eléyìí àṣì àkọ́kọ́ nù wàbílì wájẹ ní ìsánà wàá máa ṣe dáadáa sáwọn òbí méjèèjì lára ìsán tá a mọ̀ ní ìsán òun náà ni àyùnfikọ̀lì ìsán aláwàlídẹ́yì kọ́mọnìyàn máa ná lórí ìyá àti bàbá rẹ̀ indalhaja tí wọ́n bá ti ní bùkátà síyàn dáadáa tá a mọ̀ nìyẹn. bákan náà Allah subhanahu sọ wípé wa sahibhuma fi dunya ma'rufa fi dáadáa báwọn méjèèjì lò láyé kí wàá ní tó tó dáadáa nínú kí ọmọ kọ́ máa ná fún ìyá àti kíni o àti bàbá rẹ̀. anábì alayhi wa sallam nínú hadithi tí imam abu dawud gba wa tirmidhi wa nasa'i wa ibn majah min hadithi ummi almu'minin aisha ta radiyallahu anha wardaha anu san sọ pé inna atyaba ma akaltum min kasbikum wa inna awladakum min kasbikum fakulu hanihan mari'a tí wọ́n bá ní nǹkan kan bẹ tọ́mọ nìyẹn ń jẹ sínú rẹ̀ láyé tọ́wọ́ mọ́jú òní ń tọ́ bá jẹ láti bí sí ọwọ́ rẹ̀ aṣọ níta ó jèrè fáfárẹ́ náírà ọwọ àfi dákàjẹ́ ìyàwó àtọmọ jẹ́ ń bẹ̀ ọ̀rẹ́ ìjà lọ́ọ́lé wọn fi ṣe igi lèèyàn ńlá ọgbà one thousand naira ó sì padà lé ọjà ọ̀rà nǹkan ọbẹ̀ ó gbé lọ fún ìyàwó àtàmà tí wọn bá ti jókòó tí wọn jẹun oúnjẹ tó yín ń jẹ òní tó bá sí nítorí pé fi sọ ni wípé oúnjẹ tí wọ́n bá gbé fún yàn jẹ tòótọ́ ẹ̀sìn bò wá láṣìírí ó gbọ́dọ̀ wá yàn lọ́lé kí wọ́n gbóúnjẹ fún ọkọ mọ́ pé à ìmánì mi kọjá kí n jẹun báwọn <laughs> bẹ́ẹ̀ ṣe tu èló lẹ́ fi páyẹ́ díẹ̀ yìí mo ní one thousand ẹ wá jókòó báyìí bó o lẹ ṣe sa one thousand jọ ìsìláàmù ọ̀kọ́ wa bẹ́ẹ̀ ṣùgbọ́n torí bí wọ́n ṣe fìfẹ́ so wá papọ̀ yìí náà èntè yẹn náà má kọ̀ dá lójú òun ló ń jẹ tẹ́jẹ́ yìí pé àtàkùn mi ló ti jáde ó ń ṣe oṣù ní mi yẹ́sì ò ní ṣe tíṣà ní ṣe lọ́dọ̀ ìjọba private náà ni secretary mi ti ṣiṣẹ́ ọwọ́ àgbà owó oṣù rẹ̀ ẹgbọ́n tí ànábì sọ ìnà àtúyàbá máa akẹ́lìtùm ní kẹ́sìbìkùm òun gán mọ̀ wípé owó oṣù tó ń gbà yìí fifty thousand naira ní owó oṣù òun tá a bá wo àwùjọ wa lónìí ẹ wá allah akbar wàlẹ́ ànábì ànábì ni ìntòdùn lẹ́nu ó ń kálukú wa lónìí òun ni àwọn ríṣùà owó ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ti ka sálárì rẹ̀ sí ti èèmọ̀ dájọ́ owó ẹ̀yìn ni ọmọ yóò àmà tágẹ́tì ẹ̀ fáìlì tó yẹ kẹ́ ẹ gbé lọ sí ọ́fíìsì ọ̀gá tí wọn bá rí five thousand wọn ò ní gbé lọ bẹ̀ Ànábì sì sọ wípé ntẹ wọ́n gán mọ̀ pé fifty thousand naira ní owó oṣù rẹ ní owó halali àwọn owó àlùmọ̀ǹkọ́rọ́ yìí ni wọ́n ń wo nkálukú ju èntọ́ jẹ́ owó èntọ́ sì pí ọ̀dọ̀dọ̀ ọlọ́run ó nìyẹn ó ń lè yàn máa ń jẹ́ ẹ̀kùn àtìyàwó àtọmọ tí wọ́n fi gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu tọrọ wọn fi lójútù ìní ọ̀wá wà ní òwò kálukú jẹ́mánì sí ó sì ọlọ́run wa ní wà inna awladakum min kasbikum ọmọ yín inú sí ọwọ́ yín náà náà wà fákòló àní amàríà ìntí wọn bá mú fún yín wá jẹ ẹ̀jẹ̀ tẹ̀mítẹ̀mí ẹjẹ tọkàntọkàn kì í ṣe tí ó pa yín lórí anabi pe ọma ní kásì ó pè ní iṣẹ́ ọwọ́ wa iná lọ fà á níjọ́ tí abúláàbí tọsẹ ní ẹsẹ̀ tí wọ́n ni wọn ò ní forí jìmọ láti sánmà ó ń sọ wípé lẹ́nu rẹ̀ ó ń pè anabi ó tún sóríire mọ́ àwọn obìnrin ṣètò ọdún yìí ó sì lè fọwọ́ rẹ̀ jèrè mọ́ ọlọ́run wa ń sọ́ra tó kì í sẹ́mọ̀ wípé tabbat abi lahabin watab tab abu lahabi tabbat yada abi lahabin watab tab ni ní méjèèjì abu lahabi lábúrò máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń mú nínú ègìgé nǹkan tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ nǹkan ní ẹ̀sìn gbàlérò lódìdí abu lahabi làtọ́ni ó ti ṣòfò wa tabba abu lahabi sì ti blow òǹkọ́mọ́ máa agùnà ánìwò máa lù dúkìá tó kójọ tó nínú àwọn olówó mẹ́kà lọ́wọ́ dúkìá wọn ò ní í ṣe láǹfààní láyé àti lálìkìámà wà má kàsábà látòní lọ nínú gbogbo bímọbímọ tí ó jèrè ọmọ àbúlà bíi àjèrè tó bá jáde lára rẹ̀ ọlọ́run wá fi kẹ́sìbù rẹ̀ ọfọmọ rẹ̀ náà nù kẹ́sìbù máàlù wà má kàsábà ìdán anusa salam di oye wa wípé ọmọ wa ntọ́ba wa mú wa fún wa halali wa ni àjẹdọ́kàn oúnjẹ ni àti mú pọ́ìntì mbẹ́ àwa fẹ́ máa ta gangan ni àwọn òbí tí ìtọ́jú wọn jẹ́ dandan lọ́rùn wa ta ni wọ́n jama'a jùmùúrù alìlì ilmi ọ̀gọ̀rọ̀ àwọn afa kápẹ́ ninety five percent kápẹ́ ninety eight gan percent wọn wọn lẹ́ ń tà ń pè ní òbí umule aba wal ummahad ó náà bàbá tí wọ́n bí wa àtàwọn àyà tí wọ́n bí wa wali ajidadu wali jaddat wa ina alaw àti bàbá bàbá wa bàbá tó bí bàbá wa àti ìyá tó bí ìyá wa wa ina alaw ibà máa lo òkè báwọn bàbá bàbá bàbá bàbá bàbá bàbá kó e dórí ànábì ádámà bàbá wa ní abíyá sí lọ jùmúrù sọ báwọn wọn ní kí ni ẹ̀rí jùmúrù tí wọn fi sọ bẹ́ẹ̀ wọn ní ẹ̀rí àwọn ni wípé Allah subhanahu wa ta'ala ọlọ́ngọba wa ìtútù bí fọlọ́ngọba náà atlakọ kẹlimẹtal ab alaljad ọlọ́nba lo gbólóhùn bàbá fún bàbá bàbá ó pe bàbá bàbá ó pò náà ní bàbá wọn ní bọlọ́rọ̀ ní sọ bẹ́ẹ̀ wọn ní Allah subhanahu wa ta'ala ó fi wá tì sí ọ̀dọ̀ bàbá wa Adam àti yàwá Hawa ó wá là á nínú alukur'an ẹ wò bàtí ànábì Ibrahim ti tipẹ́tipẹ́ ó wá ní wàjáìdù fìláyà hakọ jihadi gbogbo tí wọn bá ń pè ní ìgbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba ẹ máa ṣe o díẹ̀ náà lẹ́ẹ̀ lò tẹ́ ikú mbẹ́ o huwaji tabakum ẹ̀yin mùsùlùmí sọ bọ́lọ́run ọba ìlọ́sàn ìlẹ́sà wa ma ja'ala alaykum fi dini min haraj gbogbo tó lè kó nira báyìí ọlọ́run ọba òfin sínú ẹ̀sìn fún yín inú ẹ̀sìn o millata abikum ibrahim ojú ọ̀nà bàbá bàbá bàbá bàbá yín tó ibrahim ẹ wà níbi Ibrahim sani kọ̀ọ̀kan wa ọlọ́run wa pè bàbá a jẹ́ wípé bàbá bàbá bàbá ni bàbá bàbá bàbá bàbá gbogbo bí orí ogún de bàbá ló na òde ni ẹlẹ́ẹ̀kejì ìyá náà sì rèé ibi tó rí ogun de ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ló kọ àwọn náà ìyá ni wọn o jùmùrù ni ọ ní kí la fi gbà wípé ìyá ìyá wa ìyá ni ìyá ìyá ìyá ìyá ìyá wa ìyá ni ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ni ibà máa gùn lọ́ba tí tí tí tí tí òdọ́dọ̀ ìyá wa Hawa wọn ni ajimali ulama gbogbo àfa àpàtà ní apanupọ̀ wípé èèwọ̀ ni wọn ní kí ni ẹ̀yin àfa àlẹ́ èèwọ̀ àníkílẹ̀ èèwọ̀ tahrumul jaddatu alal insan kama harumati alayhi ummuhu fi zawaj ìyá àyèèyàn èèwọ̀ ni kéèyàn ò fẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé èèwọ̀ ni kọ́ fẹ́ ya rẹ̀ tó bá ti wá jẹ́ pé ò lè fẹ́ yà àìlè fẹ́ yà ò lè fẹ́ yà àyà náà bí ṣe wá ń gbòòrò ò lè fẹ́ yà ìyá ìyá ìyá ìyá a jẹ́ pé ìyá lọ́lọ́run pé gbogbo wọn papọ̀ ní Kùránì lòdì orí bẹ́ẹ̀ kí lè rí wa Ọlọ́run ní hurrimat alaykum ummahatukum àwọn ìyá yín tí wọ́n bí àwọn ìyá yín èyí tó bí yín ìyáàyà ìyáàyà ìyáàyà títí kọrí obi orí ogóde èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ fẹ́ wọn. ìdáni àti gbọ́yé báyìí wípé ẹ̀ńtà ń pè ní bàbá wa àti ìyá wa ìdírè o tá a bá rí bàbá tó bí wa mọ̀ bá ṣàrọ̀ àríyá tó bí wa mọ̀ bá ṣàrọ̀ tá a bá ní bàbá bàbá òní ó dùn ó bàbá fún wa tá a bá rí ìyá ìyá òní ó dùn ó nípò ìyá fún wa àwa àríyá àtúrí yáàyà àrí bàbá àrí bàbá bàbá àwa rí bàbá bàbá bàbá bàbá bàbá bàbá ni ó tún ló ń pò bàbá fún wa ìyá ìyá ìyá ni ó ń pò ìyá ìyá fún wa àtúrí yàn bá náà àwa rí bàbá bàbá bàbá bàbá àtúrí ìyá ìyá ìyá ìyá ìbá máa gùn lóòkè báwọn bá náà lẹ́wọ́n sì máa jẹ́ ìyà fún wa tá a bá ti rọwọ́ wájú mọ́ ṣùgbọ́n bá a rí yàn náà tá wájú náà ó kọ gbogbo wọn nù lápapọ̀ ṣùgbọ́n àkànbọ̀ ń bí ẹ̀tọ́ ẹnì kọ̀ọ̀kan wọn ni ọ̀rọ̀ tí ninety nine àwọn afa àsọnù ṣùgbọ́n àgbọ̀dọ̀ mẹ́yàn àti musọ́wọ́ àwọn tá à ń pè ní bàbá àti ìyá ó nu ó na tó bí wa ajá pé asùlù rẹ̀ ni pé kullu man lahu sábàbùn fil wilada bàbá ni máa jẹ́ àbíyà ni máa ń gbogbo ẹni tó bá ti ní ìdásí nínú bíbí èèyàn bàbá ni lọ́kùnrin ìyá ni lóbìnrin gbogbo bí wọ́n bá ṣe rí wọ́n máa lò òkè sí i ilé òkè náà ni àbá mọ́ni bàbá wájú mọ́ kárí bàbá tẹ̀yìn àbá mọ́rò mọ́ kátúrú bàbá tì kátúrú bàbá tì kátúrú bàbá tì kátúrú bàbá tì tọ́ba yẹ kó rọrùn bẹ́ẹ̀ fún yà tọ́yì. bákan náà nínú sẹ̀ríà Islam ní tá a tó fi mọ̀ pé àwọn bàbá bàbá bàbá yìí yáyáyáyá ìyá náà ni wọ́n ó ní wípé dáìmán nínú sẹ̀ríà yakunu bayna alwaladi wa bayna aslihi qarabatun tújíbù rọ́dà ṣahada gbogbo ìgbàkígbà nù sẹ̀ríà islam tó bá ti jẹ́ wípé ọmọ ẹ̀ka tó lọ́jẹ́ fẹ́ nìkan ìbá àmọ́jẹ́ bàbá rẹ̀ dàrẹ́tì ìbá jẹ́ bàbá kẹfà ìbá jẹ́ bàbá keje tí bàbá ń bá dáràn tí wọ́n ní ìdí ẹni tí ọba jẹ́rìí ní kóòtù ọmọ wọn gbọ́dọ̀ jẹ́rìí ẹnì kan ah ṣé bí kì í ṣe bàbá rẹ̀ tó bí dàrẹ́tì lọ́wọ́ ìjẹ́ bàbá ń bẹ lára bàbá ń pẹ̀lú rẹ̀ kò lè lọ rè jẹ́rìí fún ẹlòmíì wọn wà ìyẹn clear ṣùgbọ́n ìmáàmù Malik rahimahullah ta'ala àwọn bọ́ síbi àlámàrí wọ́n ní lọ́dọ̀ títà wọn ẹ̀ńtà máa pè ní bàbá àti ìyá tí á jẹ́ àmú wọn tí ó mọ̀ jẹ́ dandan lọ́rùn wa nípa pàǹsí dáadáa sí wọn òun náà ni al-aba'u wal-ummahatu al-mubashirun lal ajdadi wal jaddati mutlaqan wọ́n ní bàbá lọ́dọ̀ títà ìyàlọ́dọ̀ tàwọn kò ju bàbá tó bí yàn lọ àti ìyá tó bí yàn lọ lẹ́yìn wọn bàbá bàbá kò wọnú ẹni téèyàn ọmọ pòun tọ́jú ìyá ìyá kò wọnú ẹni téèyàn ọmọ sọ pé pòun tọ́jú wà kọ́ olùkù mahjuj ọ̀rọ̀ wọn sì rèé ọ̀rọ̀ tá a rọra kó sẹ́gbẹ́ kan ni kò rí ìdìjókò ìdán àti gbọ́yé bàbá mi bàbá tó bí mi bàbá tó bí bàbá náà bàbá mi ni bàbá mi wà láyé o wọn ò sí láyé o bàbá mi ló náà àti gbọ́yé ibi a ti ma àwọn baba a ti ma àwọn ìyá ọwọ́ àkú nafakọ́tò hàn á di àmú wọn hàn ibi ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń kọsẹ̀ nù jẹ̀máà kakọ́kọ́ mú sọ́wọ́ baba àti ìyá wa tẹ́jibọ̀ àlẹ́yìn náà nafakọ́tò hàn a di àmú wọn yóò máa jẹ́ dandan lọ́rùn wa pẹ̀lú májẹ̀mú àkọ́kọ́ kí májẹ̀mú àkọ́kọ́ tá a fi máa tí ẹ̀ka tí wọ́n fi máa bọ́ ìpìlẹ̀ rẹ̀ ẹ̀ka yóò máa bọ́ ìpìlẹ̀ ayẹ̀kú nílẹ̀ asílù fàkìrọ́n kọjá wípé aláìní onípìlẹ̀ yẹn bàbá yìí aláìní ni wọ́n ìyá yìí aláìní ni wọ́n àbí òtí ẹ̀rí bẹ́ẹ̀ a ò ká àná àjìzá anil kasibi àbí ọlọ́run fi àdánwò kàn wọ́n débi pé wọn ò ní agbára àti ṣiṣẹ́ àìmọ́ lè ṣiṣẹ́ yìí bóyá torí pé wọ́n jáláàbò ara ọlọ́run ò wọn na wọn ò bí wọ́n bá lọ five thousand kàn kó àtàkà fún wọn bá ní máa lọ ilé nígbà wọn ara wọn wọ́n tó bẹ̀rẹ̀ ṣẹ́ lè ajísù báwọn ó sì lè jẹ́ ogbó olóbi ajizu yẹn ńgbàtàgbà dé kò sí agbára mọ́ ó sì lè jẹ́ àárẹ̀ ẹnlóbi ajizu yẹn ni ò lóbi àìlèṣe ntí wọ́n jẹ tí wọ́n mú fúnra wọn olóbi tí ìyá náà bá rí bẹ́ẹ̀ náà dandan ni fún ọmọ kọ́ máa ṣe kí o kọ́ bọ́ bàbá àtìyá rẹ̀ àwa ń bọ̀ mọ́jẹ̀mú àkọ́kọ́ a ní kí bàbá àbíyà kí wọ́n já láìní kódà lórí ìjà láìní wọn yìí ojú kanu tàbí kí wọ́n má lè ṣiṣẹ́ torí pé wọ́n kagara láti lè ṣe iṣẹ́ kí wàá ní tọ́jà dandan lọ́rùn ọmọ tí wọ́n máa ṣe fún wa á clear rẹ̀ nísìnyí ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ gbogbo àwọn jùmúrù alẹ́ ìlú ọ̀gọ̀rọ̀ àwọn àfa tọ́yìn ṣé ẹ mọ̀ pé a ti wá ní klọ́ọ̀sì kan a ní wọ́n jẹ́ aláìní wọ́n jẹ́ tàbí kí wọ́n jẹ́ ni tí yóò ṣe agbára fún láti ṣiṣẹ́ tí bàbá àti ìyá ọba wa jẹ́ láìní ńkọ́ tí wọ́n bá lágbára àti lè ṣiṣẹ́ ńkọ́ sáàmù àbọ̀ àbá nìbọn wọn àwọn afa wa pín méjì láwọn fòkọ̀ a àwọn ahnaf àti ṣàfihìyà àwọn méjèèjì papọ̀ wọ́n ní bàbá àti ìyá wọ́n jẹ́ láìní o wọn ò jẹ́ láìní o wọ́n lágbára àti lè ṣiṣẹ́ o wọ́n lágbára àti lè ṣiṣẹ́ o dandan ni kọ́ ọmọ ọmọ àbọ̀ wọn tí wọ́n bá ti dàgbà wọ́n ní kí ni ẹ̀rí tí wọ́n lẹ́rìí àwọn ni wípé Allah subhanahu wa ta'ala amarahu bil ihsani ilayhima ọlọ́run ní kọ́ ọmọ ọmọ sí dáadáa sáà méjèèjì wa bi musahabatihima bi kulli gbogbo tí máa ń pè ní dáadáa ó ní kó fi bá méjèèjì lò ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí bàbá àti ìyá bá jẹ́ aláìní àbí wọn ò lè ṣiṣẹ́ àwọn àfa àpanupọ̀ ń bẹ ṣùgbọ́n tí wọn lè bá aṣáláìní tẹ́sí lè tàbí wọn lè ṣiṣẹ́ wọn lè ṣiṣẹ́ ìmáàmù Malik Malikiya àti àwọn anabila àwọn ní irú bàbá báwọn wọn máa jẹ́ ń pa ṣiṣẹ́ ni kó lè máa ná fún rẹ̀ irú yaba wọn jẹ ń pa ṣiṣẹ́ egun wà fún mama ẹ̀yà máa mi ò níyàn tẹ bá máa pẹ́ ní tẹ́ ẹ̀jẹ̀ láàárọ̀ yìí ẹ lọ ṣiṣẹ́ agbárù lókùrú gbàtàgbára bá ń bẹ láti lè ṣiṣẹ́ wọn ní ọ̀sẹ̀ bá ń fọ́n kí wàá lè rí tàwọn ẹni kejì tí wọn ní gbogbo ìgbà tó ń bì bá ti lókun àti lè ṣiṣẹ́ kì í ṣe lọ́nà fọ́ọ̀mù rẹ̀ kọ́ máa bọ́ wọn wọ́n lẹ́rìí àwọn ni wípé ẹnibí sansan sọ wípé ntọ́ nkálukú ń jẹ́ nínú yín tọ́mọ́ jù àwọn fẹ́ kí dáadọ́ máa wọnú àwọn bàbá àtìyá wọn òun náà ní sí ọwọ́ yín àwọn alákọ̀ọ́kọ́ ní ẹ sọdá ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé nínú alukur'an ọlọ́run sọ wípé adina laada ntọ́ kéré jù nù nira òǹbí ọ̀gbọ́dọ̀ kan látọ̀dọ̀ ọmọ rẹ̀ kí wàá ní tọ́ kéré jù òun náà ní ata àfíìf ọlọ́run ní falata kúláwùmá òfin òf Oko kenyo kéèyàn ò yín mú sí yàn nù uf àtàfíf ó kó kéèyàn ó kéèyàn ọ̀ràn júmọ́ yàn nígbà tí lọ kó fi ojú ríran kó fi mú hàn sí é kó fi yín mú fi ríran sí é ìyẹn tó tún àwọn wa e ni se ń lẹnu ọmọ wà á gbà mi ẹ dàgbà o kì í ṣàgbà má o ó ní ọkọ̀ five million tó lé mẹ́wàá <laughs> ilé tó ń gan nìkan gbé géètì ibẹ̀ bloodproof ni twenty five thousand twenty five million naira ní ń ta ọwọ́ torí mo ì sẹ́ẹ̀rì tó jẹ́ máa sọ gbogbo tí wọ́n sọ fún yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ń tọ́mọ ni o ìwọ tó ń sọ̀rọ̀ yìí gan ntọ́ bá ti jẹ látọwọ́ rẹ ntọ́mọ ni ànábì pé ẹnu wo lèyìn ó fi máa bá bàbá àtìyá rẹ sọ̀rọ̀ wípé ẹ wò ó fúnra mi gan mo bá yín ṣiṣẹ́ mo lọ mo lọ síbi tí àwọn bíríkìlì àti ń jókòó mo wá bí wọn pé tẹ́ ẹ bá lágbàlagbà tó lè ṣe irúṣẹ́ yìí ah, wọ́n ní kọ́sá ti máa disappoint àwọn èlú ẹ̀ ń fọ́n wọn ní iye báyìí ọ̀dà fúnra mi ní wàá fọkọ̀ jàbá mi lẹ̀ láàárọ̀ ọ̀la tẹ́tà kan kí ló bá làkà ìmúnu eléyìí ọ wàá fọkọ̀ ten million naira jábà bàbí tí wọ́n ti ṣiṣẹ́ two thousand five hundred àbí two thousand ọ kọ̀bálàkà ìmú àwa ń bọ̀ ọlọ́ni wà látàkúláwù máa òfin ìmọ̀ kẹ́tù wọn bẹ́ẹ̀ ń bi ọ̀rọ̀ yẹn síọ̀ yín mú wọ́n máa bọ̀ sọ̀rọ̀ kọ́ fẹsẹ̀ rálẹ̀ báyìí tàbí ọkọ̀ yìí sí wọn tàbí kọ́ obìnrin kò wájú wọn tàbí kọ́ ọwọ́ abọ́ ńlẹ̀ tàbí kọ́ owó àwo ńlẹ̀ tàbí kọ́ kíkẹ́ ọkọ̀ lójú ẹsẹ̀ kọ́ ọ̀kan máa lọ. jẹ́mọ́ ọlọ́mọdé àṣìṣe o ibi tí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti dàrú nù o ara àwọn òbí rẹ̀ ló ti fẹsẹ̀ kọ́ ọwọ́ aláyé ní í ṣe òun ìtún bọ̀ ìrántọ́ ẹ̀kọ́ mójútó tí ò nání kankan wàláì gbogbo ẹ ń bá ń gbé kọ̀rọ̀ ọdún òbí nú gbogbo ayé ò lè mu in tó simple nu òǹbí rẹ̀ ń sàdúrà fọ́nkọ́rọ̀ àwọn kan wá ń wò ó àwa ń pọmọpọmọ jẹ yà jẹ ni kì í séyàn ọlọ́run ní sí ọ̀gbọ́dọ̀ ṣe síyàn ìyẹn tó kéré jù bá ń lọ náà ṣe ẹ wà ẹ̀mẹ́yẹ èèyàn lónìí ó ti rí bàbá torí pé njọ́ tí sùfẹ́ gbé ètò tìyàn gbélé lọ ó di ọpọlọ rẹ̀ mọ́lẹ̀ èṣù wa ń sọ fún ọmọ kò ní àti bàbá láyé o nǹkan kan ló lè jẹ́ oògùn yìí ó ní kíni ọ gbọ́dọ̀ fojú kun òkú tí wọ́n bá dì í lẹ̀ <laughs> fẹ̀ntorí bàbá ti àrà yìí wọ́n wá ń sọ pé bàbá ti àrè ń sáré lọ ó ní ẹ má wọrí pé àmọ́ báyìí gbram ní bàbá ní bàbá kú àbí yàkú ní wọ́n bá pè pé gbogbo ẹbí kí la fẹ́ ṣe òun náà làkọ̀ bí a lè sí bàbá yìí àfi kí ariyan ní wọ́n ti ń pè látàgọ́ mẹ́wàá àárọ̀ gbẹngbẹ ẹwọ ọ̀rọ̀ ọfíìsì wa ní ìsìn ṣe díẹ̀ ẹsẹ mọ bá gbé ètò lọrùn à lẹbẹ ìwọ kankan lọ ìwọ náà lọ wàá ṣètò wíwẹ̀ wọn ni à kò lé tó bá yẹn bá ń gbà wọn yẹn tí wọn wẹ màá fún ẹ lówó ẹ nígbà tí ìdàgọ méjì àbọ̀ wọn wẹ bàbá àbí ya wọn ti dìran àwọn afasa ń pa ń dúró pé ọsà ti ẹrí yẹn ara dáadáa tí o ní tàbí tẹ́ni lọ́rùn rẹ dàsìkò iná nu ó ti kú ọkọ èèyàn wa ń bọ̀ láti Àbújá kọ́mọ̀bà bí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kọ̀ọ̀kọ́kọ́ ní ọ̀nà tí wọ́n ṣe sàárẹ̀ o ọwọ́ asọ̀kalẹ̀ làṣẹ́jì rẹ̀ láì jẹ́ kọ́kọ́ takú pé kọ́kọ́ sá máa lọ ah, bí ìbàdàn lẹ́kọ̀ọ́ àti ah, ẹ̀sá ní pé wàláhì wàláhì ìyìn lè parí wàláhì àṣẹjì rẹ̀ mọ́ àbáyé wàláhì ọkọ̀ sájà mílẹ̀ ti bẹ́ẹ̀ náà sọ́kọ̀ yín takú ni wàláhì àní ẹ̀ máa bá ògbó ètò lọ́pàá awọ́ wa lè sìn án o ibi títí ń ṣẹlẹ̀ yìí o àwọn ti tiẹ́ ti jẹ́ ọ̀rọ̀ gbọ̀nú àwọn àbúrò rẹ̀ wọ́n ti kí ọkọ̀ mọ́lẹ̀ ní ẹ bá balásìjì rẹ̀ tó tọ́ bí ẹ ṣe lóòdù ẹnu ọkọ̀ nu ní abá ń gbé bọ̀ lé mi pé ah subhanallah ṣé wọ́n sàti siyan wọ́n ah kí wọ́n siyan láti máa dààmú báyìí òun lòun mọ nǹkan tó ń rò ẹ wo bí Jésù ṣe ń dààmú àwọn èèyàn ẹni tó súnmọ́ ọ jù ibi ọgbà wáyé bí wọ́n ṣe ń jáde pé ṣé n bò ní sọ̀rọ̀ yàrá wọn náà nìyàwó bó ṣe gbẹ̀yìn kulè sá lọ́nu wọ́n gbọ́ kúrò àwọn ẹ̀tún wa máa wè mọ́ ọlọ́run gbogbo tí wọ́n jágbàlagbà ń pè á ṣe lágbájá ó nífẹ̀ẹ́ bàbá àtìyá rẹ̀ pọ̀ kí nìyẹn ti ìfẹ́ ń ti mú un ẹ̀rù ń bà láti rí wọn ó súnmọ́ kó jẹ́ pé yọ ya wèrè pẹ̀lú ìbànújẹ́ tí ń bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n bá tún kẹ́dùn rẹ̀ ìrọ́sì ni ọlọ́ni wa sọ́ọ́hìn wọn fi dúnyà màrúfà ọ̀dà bàbá àti ìyá ìtọ́lọ ní àgọ́rọ̀ ṣe tààfíìfù sí wọn ìtú kéré jù nínú ìyẹpẹrẹ nílẹ̀ ọ gbọ́dọ̀ bàbá àti àǹbọ̀ sọ̀rọ̀ yìí pé sọ wá rí èyí tá a sá ọkàn kíkẹ́ ọkọ ni àkànmú òsì dúró gbèsì ní bá ń lọ wàláhì béèyàn jẹ ìlú ká gómìnà ta ni gómìnà lẹ́gbẹ̀ẹ́ pírẹsẹ̀ntì àyàn ah, chairman lọ́wọ́ àmì kan téèyàn jẹ́ president ìlú tí òǹbí wa ń bá sọ̀rọ̀ lọ́wọ́ tó wá pòsè àbọ̀wọ́sẹ̀ ńlẹ̀ àbí àwọn tí wọ́n jẹ́ ss dẹ̀ntẹ́ lẹ́ẹ̀kì ni o àwọn dòǹgàrí rẹ̀ ni o oníyànkàn ti màmá kó wájú ọ̀yọ́ pé à ah, eh, protocol ni five minutes lẹ́nu kọ̀ọ̀kan yín ni ní wàá ti bàbá kó yóò sùn lórí oyè ni wọn è na àwa ń bọ̀. ọlọ́run wa ní ọ gbọ́dọ̀ sọ ẹni tó tiẹ̀ kiri nínú ìrìnnìfín ọ gbọ́dọ̀ sọ sí bàbá àtìyà uf àwa ni àwọn àfa ni wújìdà hàdà nàhàì fìlà àbá wàlàmì yújà fìlà àbùnà gbólóhùn ká sọ ohun tó lè bíyàn nú ọlọ́run sọ pé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọmọ sí bàbá kò wá sọ pé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ látọ̀dọ̀ bàbá sọ́mọ ọlọ́run sọ yàn ibi awa ń lọ́nu a jẹ́ pé ẹnìtọ́lẹ́tọ̀ tó lè sọ̀rọ̀ sí yàn pé ọmọ yìí mẹ́sìsẹ́ téèyàn wà fi ebu ẹkún bàbá ló lè sọ bẹ́ẹ̀ sọma ìyá ló lè sọ bẹ́ẹ̀ sọma tí èèyàn bá rí bàbá rẹ̀ lórí kùdìẹ̀kùdìẹ̀ bàbá mi ń tagbó wọ́n ń ṣiṣẹ́ ń bíúrì bàbá mi ń pààyàn mo padà wà mọ́kùnrin sẹ́tí ẹ̀ ń sinu ìmọ̀ bá ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó tutù tí ń sì máa fi tọ́lọ́wọ́n bá hàn wá ìgbọ́dọ̀ gbégbọ̀nà tí wọ́n èso fún èèwọ̀ tún ni ẹni tó lè sọ kéèyàn wá bá òǹbí rẹ̀ sọ̀rọ̀ pé bá mi ní ẹ̀ wẹ́n èmi ti máa ń ké fún yín wípé ta lọ ń ta lábàáhùn ta bọ̀ ó ní ti ẹ ẹ tí a ní ti àní alábàáhùn ta bọ̀ níta alábàáhùn àbí alákùlí àbí sọ́rí ta lọ ń ta alábàáhùn ta bọ̀ níta náà rẹ̀ èmi ti máa ń sọ fún yín tẹ́lẹ̀ so wẹ́n èmi náà ò ní dáadáa kí n máa ti mú lọ sí sí iná because àbúté ìbá sinú lé làgbéragbà lòkù ṣé ìmọ̀ níta ìfojú ìyá wa rí ẹ gbogbo àwọn yòókù tí a ń kó kìtá lọ dánú wọn nìsín hm? gbogbo àwọn ìyàwó yín ò sì tí ẹjọ́ ń sẹ́ra àdá kì í gbà náà lọ so wẹ́n èyí ń gba inú mi ti dùn náà mẹ́mi ti wà pẹ̀lú mi ní Australia so ọlọ́run bá pé kí màá bá yín wá ọ̀pá kan náà ẹ máa fi tẹ̀pá lọ síta bóyá ọjà àbá àbí bẹ̀rẹ̀ arówó gbà àfẹ́yìn lówó ká ẹ máa fi jẹun ní àbá fi ibú ẹkún bàbá rẹ náwó kí ló fà tí ẹ̀ iná wo mọ́sálásí ọ̀ mayún wọ́n jẹ gbèsè ní o wàhálà kan bá wọn o lọ́wọ́n sọ fún mi pé sẹ́ẹ̀rí kẹ́ ẹ lè mọ̀ pé ẹ bí ó kúrọ̀ lọ́mọ fúnra mi ni wọ́n wọ ilọ̀ mọ́sálásí ìjọ jimá ni ó sì jẹ ìta jimá báyìí lẹ́ẹ̀ ti sẹ̀sìn ẹni wo mọ́sálásí wọn ta alẹ́ bà ló kọjẹ́ ó kọ inú ọ̀dà bàjẹ́ àti gbogbo ọmọ tí màá sọ fún bàbá rẹ̀ wípé kó kú òní létí wọn bí òun sí torílé bàbá tó ń rè ká lẹ́yìn fún àfi bá túbá àwọn yóò mọ̀ pé ah bọ́tọ́ mọ̀ yẹn nílà káyọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní sùúrù ọ̀rọ̀ mẹ́lẹ̀ ọ̀rọ̀ tó máa yẹ sọ̀tọ̀ ọmọ láti mọ̀ tó máa bẹ́ẹ̀ pé ilé bàbá tó ń lélẹ̀ sí ilé bàbá ẹ̀ kọ́ ni kí àwọn ènìyàn lọ lé bàbá ẹ̀ wọ́n lọ sórí kó òwú tí ó ń bàbá rẹ̀ sí nílé tó ti wó tán wọ́n mọ̀ gbẹ́bẹ̀ ọmọ tó bẹ́ẹ̀ fẹ́ ni sọ bẹ́ẹ̀ kò tó sàṣeyọrí mọ́ àfikún àfikún túbà ní túbà tòótọ́ sọ́ra sọ̀tàlá àwa mọ̀sọ́wọ́ bá wọn bàbá àtìyá jẹmọ tí wọn bá bí àwa náà lérè wípé tí bàbá àti ìyá bá lè ṣiṣẹ́ tí wọn ti dàgbà tí wọn sì nírú èmi àtẹ̀yìn a wà sọ wípé ọ̀rọ̀ àwọn tí wọn sọ pé káyà jẹ ń pa ṣiṣẹ́ ńlá mú à ọ̀rọ̀ kò sí ajẹjẹ o wọn wá ní ẹyin tó jẹ káwọn sọ bẹ́ẹ̀ ni pé kó lè jẹ pé tí ọ tí ọ mà jù òníwọ jẹ àwòrò dánwò òde ní. ẹlẹ́ẹ̀kejì nínú tó wọnú ọ̀rọ̀ yìí òun ni bàbá ní a máa tọ́jú wọn kí láwọn a máa fi tọ́jú wọn ọwọ́ akó nǹkan mẹ́ta nu àkọ́kọ́ àjẹ àmú ẹlẹ́ẹ̀kejì tí bàbá ọ̀bà níbi tí wọ́n máa gbé dandan ni a pòròfáìdì ibi tí wọ́n máa gbé fún sukuna ẹlẹ́ẹ̀kẹta òní tí wọ́n máa wọ̀ sọ́rùn asọ̀rùn wọn ò gbọ́dọ̀ dọ̀tí tá a bá sì wo ọ̀pọ̀lọpọ̀ wa láyé ọsọ wọn nínú ẹni tí máa ń rọ aṣọ ọgbà fáwọn òbí rẹ wàláhì ẹgbẹ eh, bàbá ta ni ń wò wọn mọ la ilaha illallah màmá ta ni ń wò wọn mọ yóò wà á lọ ra aṣọ bíi aṣọ ọ̀pá márùn tọ́ba lè wà o oní two hundred naira aṣọ two hundred naira ọ̀pá márùn ah, ṣe bí èmi mo ṣe máa rà ó ní àwọn aṣọ kan tí wọ́n máa fi yí bẹ́ẹ̀lì aṣọ ẹ àwọn àtòfò tí wọn bá ti tòfò ńlá máa ń rà ah, wàláhì ẹẹrì màmá ẹlòmíì bàbá ẹlòmíì aṣọ tẹ ẹ bà lọ́rùn wọn nígbà pé òun gan náà kódà ọ̀ràn tún ní nínú ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ tó máa ṣe tọ́lọ́run bá ti pé kọ́ dáa tán fún un wàláhì kò ní lè fi bàbá àti ìyá rẹ̀ hàn yọ mọ̀ wá pé ẹ ṣé dádì náà làbáǹtálẹ̀ kan dádì mi ti kú ti pẹ́ àti pẹ́ ti pẹ́ àbúrò dáàdi mi bọ̀t ní ẹ̀mẹ̀ pẹ̀lú ẹbí wa alábìjọ bábùrò àbúrò wọn jọ wọn ti rà mo rí pé ẹjọ́ dáàdi àà <laughs> dáàdi mi kọ́ bàbá rẹ̀ sí gbọ̀ngbọ̀n tí wọ́n lẹ́yìn lẹ́kọ́ nípa àkànmọ́ èmi kí mo bí ọ gbogbo ń tọ́ta ara rẹ̀ jáde ní ọkọ̀ wọn náà bàbà èpè mọ́nu jẹ́mọ̀ tó simple ni téèyàn bẹ́ẹ̀ ní bàbá àti àlàyé ọ̀rọ̀ rẹ̀ ti dáa pé mo fẹ́ gba shortcut o ibi tó lè gbà nù àwa ni àjì àmú wọn yìí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí wọn ò kì í nǹkan bọnu tó bá wá jẹ́ pé ntí bàbá ọmọ jẹ tí wọ́n máa mú àwa ń bọ̀ mbẹ́ masalami ìwádìí ká tètè clear rẹ̀ ìfá àwùlíwálídà bizawaj bàbá wọn wá níyàwó sí àjì àmú ìyàwó náà tó wà lọ́rùn èèyàn ìyàwó bàbá èèyàn bàbá ní ìsìn ilẹ̀ sísọ bàbá ní ẹni àṣẹ dáadáa sí ìyàwó rẹ̀ ńkọ́ àwọn àfa àwa gbé kọ́ ìdà jáde wọ́n ní man lazima hu ìfaf man lazima li insan man lazima li insana ìfafuhu lazimatu nafakọtu zawujatihi shari'an kọ́ ìdà dáadáa dẹni gbogbo ẹni bá jẹ́ wípé dandan ni fanú ẹ̀sìn kárọ̀ lójú ká má di owó hanahana lórí àjẹ lórí àmú lórí ìsẹ̀mí rẹ̀ dandan ni kaarọ lójú tọbẹ lóbìn torí pé bá mi lóbìn lé tóbìn ibà àmọjẹ yà mí tí obi ń bẹ kúrò lọ́dọ̀ wọn ń mọ̀ pé báàsì ni wọn bá tún àṣetèmí náà tú ntí àwọn bàbá ọmọ wa jẹ náà a jẹ wípé àjẹ tí bàbá níyàwó bàbá ò níyàwó ṣùgbọ́n lára dáadáa tó lọ́n ń ṣe fún bàbá ni wípé bàbá ń dàgbà ni ara wọn ò dàgbà yóò gbóúnjẹ wá ń tòótọ́ yóò sì kankan ó tún gba ọmọ ọ̀dọ́ ọkùnrin fún bàbá tí ń bá wọn dáná bàbá ni àkànjí ó ṣe dáadáa pọ̀ àtàgọ́ méjì mo ti jí lẹ̀ bá mi àbọ̀ ń bá egbogbo àtàwọn kékeré gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe máa ṣe tàájúdù nù náà tàájúdù kọ́ o ara tó a ti dọ̀sẹ̀ otu ń bọ̀ bàbá si tún lè léyìn o sí lára ìtọ́jú wọn òní kọ́ fẹ́ òfin àwa bọ̀ o bá ti rí bá wọn lọ́rùn èèyàn dandan ni kéèyàn ọ̀fẹ́ òfin bàbá èèyàn káwa má ti kú mẹ́wọ̀n tá a bá wà ní dandan kéèyàn ọ̀fẹ́ òfin bàbá èèyàn ṣe ń tán bàbá àti ọjọ́ máa wá gbé ọ wà lọ fẹ́ kí ọ wà lọ mú lọ́dọ̀ bàbá máa <laughs> sẹ́rí special mo sì ọ̀dọ́ yín bì ẹ gbogbo tẹ́ ní ìdìbẹ̀ mo ti kó bẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run ṣáàlára máa mọ̀dẹ̀ tí lọ sanwó sí Mr Biggs fún dádì mi oúnjẹ àárọ̀ ni oúnjẹ ọ̀sán ni kọ́dà tó yẹ máa wọn tí wọ́n máa fọkọ̀ gbé wá wọ́n kà kalẹ̀ kan ibi tí wọ́n máa gbé sí yẹn mo ti fi hàn wọ́n so mo fẹ́ kẹ́ ẹ jẹun ọmọ pẹ́ torí ìyá náà náà lè yẹn lè mú ọ́dọ̀ gbogbo ẹ ń bá mú bàbá ìyá rẹ̀ kúrò lọ́dọ̀ bàbá rẹ̀ tọ́wá ń pè ní bàbá wọ́n ń jẹun ọmọ ìyá ń jẹ wọn ma ń gbẹ ìpè ńkọrọ o kódà kí bàbá àtìyá wọn dàgbà débi pé wọn ò jẹra wọn ní kankan ju wípé ọ̀tọ̀ ni wọn gbé bàbá jáde wọn gbé jáde bàbá wa kan bẹ̀rí àti àwọn dàgbà dàgbà dàgbà ní Ìbàdàn yìí náà ni ńgbọ̀ ya wọn dàgbà débi pé wọn gbìyànjú kò ṣùgbọ́n wọn sọ̀rọ̀ ohun kẹ́tẹ́kẹ́tẹ́ ní ẹni tí bàbá ti wá wà lé àwọn ọmọ máa gbé ìyá tí wọ́n bá bàbá sọ̀rọ̀ bàbá inu mi ò tiẹ̀ nù ah, tí ó sì ẹ̀wò mo fẹ́ rí ìyàwó mi wọ́n bá gbé bàbá náà wá sọ́dọ̀ màmá wọ́n jọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìjọun bàbá lè má jẹun egun ó sì lé inú ri ó dùn ọlọ. yàtọ̀ sí pé bàbá tí ara rẹ̀ ń dàgbà tí bàbá ń dàgbà yàtọ̀ sí yùn nínú àwọn wa lọ́wọ́ kó lè máa jó fún wa tí ọ̀pọ̀lọpọ̀ wo olùmọ̀ lónìí ẹ wo àdánwò tá nǹkan bẹ hypertension kankan táwọn èèyàn ní káàkiri yìí ọlọ́dà kan sọ wá ń bẹ o asasi ìjọba ń bẹ́ẹ̀ tóòtọ́ ń bẹ́ẹ̀ gbogbo olùtọ́ ọmọ bá ń fi up nepa á láwọn asasi ìjọba ń bẹ́ẹ̀ tí wọ́n bá múná dé ńlọmọ èè láwọn bí wọ́n múná lọ lọ́mọ èè bẹ̀rẹ̀ ẹkún asasi ìjọba ni wọ́n máa ń pè àwa ń bọ̀ gbogbo oògùn kan bẹ tó pọlọ ló ṣe bẹ́ẹ̀ ó kó fifty percent nínú wàhálà àti àpẹtẹsọ màdásara oògùn ọsẹ máa wá ṣiṣẹ́ fifty yòókù ilẹ̀ fi ń wo àpẹtẹsọ tí òfin lọ gbogbo ẹni tí àpẹtẹsọ bá ń bẹ lára ẹ tọba ti ń lé ní forty five àgàgà tí bá ti ń pé ẹ eh, tí bá ti ń lé ní forty five tàbọ̀ náà tọ́lọ́run pé ọgbà mu ọfẹ ọkọ kọ gbọdọ̀ mọ́ máa súnmọ́ bí lẹ́ẹ̀mẹ́rin lọ́sẹ̀ ojú kan náà ojú kejì ẹ ń bá tí ọba wa ní hypertension gan téèyàn bá ti lé sixty tí ọba máa súnmọ́ bẹ́ẹ̀ láàrin ẹ̀kan lọ́sẹ̀ àwọn àárẹ̀ tí ó ṣe kì í hypertension nìkan àárẹ̀ tí ó ṣe pọ̀ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ sì ti ń ṣẹ́gi máa wò ń bí rẹ̀ lẹ́yìn yóò tún máa wá gbẹ̀sán màmá rẹ̀ màmá yín ti kú nísìnyí kì í sọ̀rọ̀ ogún ọdún ah, tí èèyàn bá ṣe pé orí èèyàn ọ̀dà màá fẹ́ yàwó gbé ah, bí màmí ń bẹ láyé gan màá bá ń jowú ọ̀ àṣírí ayé màmá fẹ́ òun dádì mi nù o ẹ̀sìn ní sọ bẹ́ẹ̀ ìwọ náà sì ń tọrọ ẹ̀mí gígùn ọ mọ bí Ọlọ́run gbà yọ sí ọ. inshallah rahman àwọn kí ló dé kí ló tu lórí ọ̀rọ̀ pé sáfẹ̀ yàwó fún àbáwá àbá ní fẹ́ yàwó fún bí ìdìn láì tàn án la tí ọba wa tí àbá ní bàbá ẹyọ kan ó ní bàbá bàbá méjì àbò ní ìyá kan ó ní ìyá méjì bó ni ó ṣe tò wọ́n níbi dáadáa yìí bákan náà ìgbà wo ni wọ́n sọ pé lágbájá yìí kò lè bá ọba ti ya rẹ̀ mà tí ọba wa lè bọ̀ ta ni ọba bọ̀ wọn bi'idhnillahi ta'ala ibi láti máa tẹ̀síwájú fil khutbatil qadimah in kana fil umri baqiyya alhamdulillah alhamdulillahi alladhi khalaqa as-samawati wal ard وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام أمرنا ربنا سبحانه وتعالى بالإحسان إلى آبائنا وأمهاتنا وقال سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا لذلك تقرر في هذا الدين وجوب نفقة الأصول على الفروع ولكن بشروط وتعيين من هم الأصول فأصل الإنسان آباؤه وأمهاته وأجداده وجداته وإن علوا قال الله سبحانه وتسامى ملة أبيكم إبراهيم فأطلق الله سبحانه وتعالى كلمة العبد وأراد بذلك الجد ومن ذلكم أن الله سبحانه وتعالى أمر الإنسان بالإحسان إلى والديه فمن باب هذا الإحسان أن يطعمهما وأن يكسوهما وكذلك أن يسكنهما إن إن احتاج إلى ذلك فهذا النبي صلى الله عليه وسلم ولقد استحثنا كثيرا على أن نطيب مأكلنا وأن نطيب مشربنا جاء في السنن من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن أطيب ما أكلتم من كسبكم وإن أولادكم من كسبكم فكلوه هنيئا مريئا لذلك ذاب جمهور أهل العلم سلفا وخلفا إلى أن الآباء والأمهات المباشرين وكذلك الأجداد والجداد غير المباشرين كلهم جميعا هم الأصول للإنسان وقد خالف الجمهور في هذا الرأي الإمام مالك رحمه الله تعالى وجنح إلى أن المقصود بالأصول عند الإنسان أو لدى الولد آباؤه وأمهاته المباشرون لا الأجداد ولا الجدات لكن قول ما هذا مرجوح ومحجوج إن شاء الله تعالى أمة الإسلام إن الله سبحانه وتعالى أمر الإنسان بمصاحبة والديه صحابا معروفا في الدنيا وإن كان كافرين ومن ذلكم اشترط أهل العلم نتيجة الاستقراء للإنسان قبل أن تجب عليه نفقة الأصول قالوا لابد أن يكون الأصل فقيرا أو لم يكن فقيرا لكنه كان عاجزا عن الاكتساب فمتى ما كان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 هذا الأصيل فقيرا ولكن اختلف أهل العلم إذا كان الأصل غير كان فقيرا لكنه ليس بعاجز عن الاكتساب ولقد ذهب الأحناف وكذلك الشافعية إلى أنه كذلك تجب نفقة الأصل على الفرع حتى وإن كان الأصل غير عاجز عن العمل لماذا فان الله سبحانه وتعالى نهى الولد ان يلحق بوالديه عدن الاذى وهو التعفيف فاي لسان يقول به يا ابي انا اجبرك اليوم على الاكتساب وان لم تعمل فليس لك عندي حق كيف يقول هذا لوالديه وكذلك إذا كان الإنسان في اتساع من العيش وهو في نعم يعيش ويتمتع بترف شديد وكيف يترك والديه يموتان جوعا لكن ذهب المالكية والحنابلة إلى أن الأصل إذا كان قادر على العمل على الاكتساب فإنه يجبر على الاكتساب ولا تكون نفقته واجبة على فرعه واحتجوا بحديث أم المؤمنين وبغير الأحاديث أن أطيب ما يأكله الرجل من كسب يده فإنهم يريدونه أن يأكل من كسب يده ولكنهم لو نظروا إلى نهاية هذا الحديث لأدركوا أن ولده من كسب يده أمة الإسلام والدخل في هذه النفقة إعفاف الوالد أو الوالدة بالزواج ففي هذه المسألة تستمر الخطبة في الجمعة القادمة إن كان في العمر بقية اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا دمر أعداءك أداء الدين اللهم ربنا عليك بهم أجمعين اللهم أحصي أعداءك وأعداءنا عددا واقتلهم بردا ولا تبق منهم احدا يا جبار السماوات والارض اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا ردنا اليك ردا جميلا اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا ارحم الراحمين اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا